ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير الحمد لله نحمده سبحانه وتعالى ونشكره ونثني عليه ونشهد أن لا إله إلا هو ونشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله الطيبين وصحابته الكرام ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أيها المشاهدون الكرام أدوبة فون àyìn ọlọ́run ọba agbétí tóbi fún ọlọ́run ajẹ́rin pé kò sí ọba míì mọ́ lẹ́yìn ọlọ́run táàsìn ní ti òdodo a sì pé anábì Muhammad ẹrúsìn ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọlọ́run bá ṣàlékún ìkẹ́ bá ṣàlékún ìgẹ̀ fún anábì àti fáwọn aráalé rẹ̀ àwọn ẹni rẹ̀ ni. ni. àtàwọn sọ̀hábà alápọ̀nlé tí wọ́n bá lògbà àti gbogbo àwọn tó bá ń fi ìgbésẹ̀ wọn àti ìṣẹ̀mí wọn àti ìṣọwọ́ṣẹ̀sí wọn fi jọ ti anábì Muhammad ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ ń wò wá ní àyíká ìtẹ̀lémọ́ bẹ́ẹ̀ àfi ọlọ́run fi kíra wa kíkí àpọ́nlé kíkí iyì kíkí ẹ̀yẹ kíkí tó lóore nú tó ní ládánú ní pé kí àlàáfíà ọlọ́run àánú ọlọ́run àti oore tí ò ní tán láíláí ọlọ́run kó mọ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá gbé o ìjókòó mi la tó ti pàdé yìí tí ìjókòó yìí fẹ́ mọ dá lé lórí ihun tí ìjẹ òkó yìí fẹ́ mọ dálé lórí òun náà ni ìkọ́ra wa lẹ́kọ̀ọ́ nípa kíka alukur'an <clears throat> alukur'an ihun táwa náà mọ̀ ni ìwé alápọ̀nlé ìwé mímọ́ ni àwọn wòye wòye tọ́mọ́ sábà lákìyèsí gbogbo nǹkan wọ́n ni tí kùránì bá ti lè dìrọ̀ mọ́ nkankan ẹ padà wípé kinní náà nǹkan àpọ́nlé ní mọ́ ń jẹ́ nkan iyì ní mọ́ ń jẹ́ nkan ọlá ní mọ́ ń jẹ́ ó sì yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó ṣe wípé kùránì yìí ọ̀rọ̀ ọba alápọ̀nlé ọba oníyì ọba iyì ọba tó tóbi ni ọ̀rọ̀ rẹ̀ ni ihun ta sì ń pè ní ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn òròyé ẹni tó sọ ọ́ kalẹ̀ ìgbà táwọn olóye tí wọ́n wò wọ́n ní tí Kùránì bá ti dìmọ́ nkankan nkan náà máa ń jẹ́ nkan yìí nkan ọlá ta ló sọ al kalẹ̀ ọlọ́run ta ló fi rán pé kó gbé sọ̀kalẹ̀ wá òun náà ni Jibril alayhi salatu wassalam lọ́la pé iṣẹ́ yẹn ń bẹ nínú àwọn iṣẹ́ tí ó jẹ́ òun ní fi ń bẹ nípò àpọ́nlé tó ju ti gbogbo ipò àwọn màláíkà tó kù lọ nígbàtí ó sọ alukur'ani kalẹ̀ àsìkò wo ló sọ̀kalẹ̀ inú oṣù Ramadan nígbàtà wo a Ramadan ó ju gbogbo oṣù tó kù lọ bí Ramadan ṣe jẹ́ oṣù kan ọjọ́ kọ̀ọ̀kan mọ́kàndínlọ́gbọ̀n àbí kó pé ọgbọ̀n àsìkò wo gan ni wọ́n sọ ọ́ kalẹ̀ nínú Ramadan ó jẹ́nu òru Laylatul Qadr àwa rí i pé Laylatul Qadr kò lákẹgbẹ́ nínú gbogbo òru tó kù nínú Ramadan ká tó máa sọ àwọn òru tí ń bẹ nínú àwọn ọjọ́ tí kìí ṣe Ramadan nígbà kùránì ó sọ̀kalẹ̀ jama kẹfì lè máa rí títóbi alkùránì ni ó tana fi rán wọ́n Muhammad sallallahu alaihi wasallam Muhammad wà lákẹgbẹ́ nínú gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ àwọn ló tẹ̀lé Muhammad àwọn jàmáà mùsùlùmí àwọn jàmáà mùsùlùmí wá dúró dúró ìjọ tí ó lápọ̀nlé ju gbogbo ìjọ tó ti ṣáájú wọn lọ látara ń gbé alukur'ani ní tiwọn wọ́n dìrọ̀ mọ́ kur'ani kódà gan ibi tí kur'ani sọ̀kalẹ̀ sí lórílẹ̀ ayé òun náà ni Makka Makka wá padà di ohun tó ní ọlá ju gbogbo àyè tó kù lọ lórílẹ̀ ayé ló fi já sí wípé gbogbo ẹni tọ́lọ́run bá fi Al-Qur'ani fi kẹ́ ẹni ọlá ni tá a lè fi wé gbogbo àwọn ẹni tó kù al ọ̀rọ̀ ọlọ́run tó ṣe ń gbọ́ ọlọ́run ọba ó fẹnu ara ẹ̀ tó ṣe déédé ìjẹ́ ọba rẹ̀ táà lè ròyìn bí ẹnu yẹn ṣe wà ó fi ẹnu òní ó fi sọ̀rọ̀ ẹni tí ń fẹ́ kó gbọ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ ó fi ti gbọ́ ọ̀rọ̀ náà ó sì wá gbé fẹ́ni tó fẹ́ nínú àwọn ẹ̀dá tóun náà kà á fáwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n á kọ́ kalẹ̀ ó wá di ìwé tá à ń gbé lọ́wọ́ lénìí tá a bá wá lọ síwájú tá a padà sẹ́yìn àwọn èèyàn gbìyànjú àti yí nǹkan padà ní alukoran ṣùgbọ́n bàbá ṣe ń ṣe náà làṣírí wọ́n ṣe ń tú lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àyè yòówù tí èèyàn lè wà ihun tẹ́ bá gbọ́ lẹ́nu ẹnìkan nínú alukoran òun náà lẹ́fẹ́ gbọ́ lẹ́nu ẹnìkejì báwọn bá tiẹ̀ yí ṣe ìlú kan náà tán yí elédè kan náà ọ̀rọ̀ kan náà ni in bẹnu al-Qur'an kò yí dà wala ya'tihi al-batil min bayni yadihi wala min khalfi kò sì lè yí dà irọ́ ò lè wọnú ọ̀rọ̀ al-Qur'an láyéláyé ọlọ́run fúnra rẹ̀ ó dúró dúró pé ọwọ́ ìbàjẹ́ ò ní kan al-Qur'an ó ní inna nahnu nazzalna al-Qur'ana inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́run ní àwa ọlọ́run la sọ tíra yìí kalẹ̀ ìrántí àwa náà la sì ń mójútó kò ní bàjẹ́ kò ní yídà irọ́ ò ní gba àyè lọ́wọ́ ẹ̀ kò sí ọ̀rọ̀ kan tó bá nínú gbogbo ọ̀rọ̀ láyé nítorí pé ọba tó ní ọ̀rọ̀ ní òun ló ju gbogbo nǹkan lọ kò wá sí ọ̀rọ̀ kan tó ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ju gbogbo ọ̀rọ̀ lọ. ẹ wá wo ó yẹ ká kọ́kọ́ mọ láti ń bẹ fún pé ká máa ka alukur'an a ti mọ níbà iyì tí ń bẹ fún kur'an níbi pé kùránì bá ti lè ń bẹ pọ̀lú nkankan nǹkan ọ̀hún ó ti gùn kí a gbà ó ti di nǹkan ọlá ó ti di nǹkan iyì ó ti di nǹkan àpọ́nlé tódà títí fi kan ààyè fi kan àsìkò Allahu Akbar bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá jálá al-Qur'an ọlá lérí ọlá ní ń bẹ fún un ọláwọ̀ ní bẹ fún kama ka alukur'an fún àwọn onímímọ̀ wọ́n ṣàlàyé fún wa wípé nínú àwọn ìjọsìn tó ní agbára tí ipò rẹ̀ ga tí yàn fi ń súnmọ́ ọlọ́run ọba tí yàn fi ń bẹ ọlọ́run òun ni ká máa ka tíra ọlọ́run tá a mọ̀ sí alukur'an ọlọ́run fún gbẹ̀ngbà tó fẹ́ sọ ní alukur'an ó ní faqra'u ma tayassara min alukur'an èyí tó bá rọ̀ yín lọ́rùn òun ni ká máa ka ní alukur'an ẹ má dara yín láàmú àmọ́ ìgbìyànjú ká máa ka. anabi muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi kur'ani rán pé kó fi jíṣẹ́ fáwọn àlèwọ́ mọ́ nínú hadith tí Abu Umama gbà wá radiyallahu anhu olóhùn gbọ́ tí ànábì kíkí àtọ́lá kó mọ́ bá ó sọ báyìí iqra'ul Qur'an ẹ̀yin mùsùlùmí ẹ máa ka al-Qur'an fa innahu ya'ti yawmal qiyamah shafi'an li ashabihi tó bá dijọ́ gbin al-qiyama ọlọ́run gbé al-Qur'an wá ní wíwá ẹ̀dá tí ó máa ṣìpẹ̀ àwọn ẹni tí ń kà á nígbà tí wọ́n bẹ láyé kódà nínú ọ̀rọ̀ míì arabi muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí hadith ti abdullahi ibn mas'ud gbà wá kí ọ̀nà ọlọ́run kó mọ̀ bá wọ́n ni man qara'a harfan min kitabillah ẹni tó bá ka arafi kan arafi kan harfu kan bí ká sọ i a ká sọ wà arafi kan nìyẹn ẹni tó bá ka ẹyọ kan nínú alukur'an yóò gba ládá ládá náà ìlọ́po mẹ́wàá ní ó máa jẹ́ anábi sọ́rọ̀ sàlẹ̀wọ́n ní kìí ṣe ń tó bá sọ alif lam mim arafi kan ló sọ yẹn alif tó sọ yẹn arafi kan lam arafi kan mim arafi kan nínú ọ̀rọ̀ mi yálàwà Aisha radiyallahu anha wọ́n gbà wá fún wa látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní almahiru bil qur'an ma as-safaratil kiramil barara ẹni tí ń ka al-qur'an tó dánmọ́rán tó kọ tó mọ́ dáadáa pẹ̀lú bẹ ní sáfù kan pẹ̀lú àwọn màláíkà alápàlẹ́ والذي يقرأ القرآن ويتت... والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران ẹni tí bá ń ka al-Qur'an tó ṣe wípé kò ì tí mọ́kà dada kò dán lẹ́nu ẹ̀ àmọ́ ń gbìyànjú kò sì kágara kò kó ìtìjú kò rẹ̀ ń tẹ̀síwájú si òun náà ní ẹ̀san méjì kí lẹ̀san àkọ́kọ́ ẹ̀san pé alálùkùránì ń ka kùránì ẹ̀san elékejì ẹ̀san pé ń ṣe wàhálà lórí pòun fẹ́ màá ọlọ́run ọba ọba alékè ọlá fúnra ẹ̀ òun náà tó wá ń sọ fún wa pé innal ladhina yatluna kitaballah dájúdájú àwọn ẹni tí ń ka ọlọ́run ní alukur'an wa aqamus salah tí wọ́n sì ń gbé ìrun dúró wọ́n gbé ìrun dúró bó ti tọ́ àti bó ti yẹ wa anfaqu mimma razaqnahum ìhun tá a fi kẹ́ wọn lárízìkí wọ́n múnú rẹ̀ wọ́n ná fún ọlọ́run sirra wa alaniya àwọn ohun tá a sọ yìí bá ṣe ń ṣe ń kọ̀kọ̀ náà ń ṣe gbangba yarjuna tijaratan lan tabur irú wọn ìhun tán retí tán fi ń ṣe bẹ́ẹ̀ náà ni pé òwò tí ò ní parun láyéláyé tó ṣe ń gbé èrè ẹ̀ títí lọ ni náà ni wọ́n ń fẹ́ náà fi ṣe gbogbo eléyìí o li yuwaffiyahum ujurahum wa yazidahum min fadli ọlọ́run wa ní wàhálà tí wọ́n ń ṣe yìí á mú ẹ̀san rẹ̀ wá bá wọn ní pípé á tó wá fún wọn ní àlékún nínú ọlá tí ń bẹ lọ́dọ̀ wa innahu ghafurun shakur dájúdájú ọlọ́run ọba ọba aláforíjì tí mọ́ mú oore fẹ́ dànù tabawo àwọn gbólóhùn àwọn hadith takayi àti aya takayi èyàn náà tó kó fi lé kálukú wa láwa mùsùlùmí kó lé wa láré lọ sí di pé mo fẹ́ mọ kùránì mo fẹ́ mọ ka kùránì ọlá tí ń bẹ fún kùránì àti ohun tí kùránì jẹ́ níbaníba la sọ fúnra wa yìí kí wá ní pàtàkì tí ń bẹ fún kakọ́ Quran kakọ́ kíkà rẹ̀ ká máa ka. àkọ́kọ́ náà tí gbogbo àwùjọ mùsùlùmí tàà bá rí ẹnìkan kan tó mọ Kùránì kà gbogbo àwọn mùsùlùmí náà ẹlẹ́ṣẹ̀ ni wọ́n káwá rí orílẹ̀-èdè kan káwọn mùsùlùmí wà ń bẹ̀ẹ́ bí gbogbo wọn ṣe wà ń bẹ̀ àwárí ẹnì kankan tó mọ Kùránì kà gbogbo wọn jọ papọ̀ dẹ́ṣẹ̀ ni o àmọ́ tá a bá ti rí àwọn mélòó kan tí wọ́n bá mọ̀ tí wọ́n fi mọ tó àwọn tó kù sọ́nà ẹ̀ṣẹ̀ ò sí fún yàn kan gbogbo wọn mọ́ ó wá kù sí bí èrè tí kálukú ó jẹ́ látara kíkọ́ àti mímọ̀ rẹ̀ ìdán ká Kùránì kátúwá ha pẹ̀lú ọ̀rọ̀ èèyàn kan ni tó ṣe wípé ó yẹ kí ọ̀pọ̀ àwọn mùsùlùmí kí wọ́n di rọ̀mọ́ kán bá lè gbé ìbáwí fún gbogbo àlèwùmọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbàtí al-Qur'ani bá sọ̀kalẹ̀ wá bá òun náà kìí jáfara láti lè fi kọ́ àwọn sọ̀hábà radiyallahu anhum bí àwọn àyà náà bá ṣe sọ̀kalẹ̀ fún ló ṣe fẹ́ pè wọ́n jọ ló fẹ́ dá padà fún wọn ló fẹ́ kọ́ wọn wọ́n fẹ́ kọ́ kíkà rẹ̀ wọ́n fẹ́ máa kà bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọ́ àwọn ìdájọ́ tí ń bẹ nínú rẹ̀ nítorí pọ́lọ́wọ́n bá ọba àlékẹ́ ọlá ó pa aláṣẹ fánàbí ni sallallahu alaihi wasallam ó ní ya ayyuhar rasul ìrẹta gbìdìdè ní pé kò jíṣẹ́ fáwọn èèyàn balligh ma unzila ilayk ihun tá a fi ránṣẹ́ sí ẹ tá a sọ̀kalẹ̀ fún ẹ fi jíṣẹ́ o fi jíṣẹ́ pé balligh ma unzila ilayka min rabbik iṣẹ́ tó wá bá látọ̀dọ̀ ọba rẹ fi jíṣẹ́ fáwọn ẹni tó yẹ kó fi jíṣẹ́ fún wa illam taf'al tó bá ṣe bẹ́ẹ̀ fama balagta risalata ó jíṣẹ́ ọlọ́run tó rẹ̀yàn ìyẹn ló fàlànà bí sallallahu alaihi wasallam kì í jáfara láti lè fi kọ́ àwọn sọ̀hábà ní alkur'an kò tán síbẹ̀ nínú àwọn ohun tí ó jẹ́ ká mọ iyì ká kọ́ alkur'an ká mọ láti bẹ fún òun lọ̀rọ̀ anábi muhammad sallallahu alaihi wasallam tí ń sọ fún wa wípé khairukum man ta'allama al-qur'ana wa 'allamahu hadithi aṣáájú wa ni uthman ibn affan radiyallahu anhu òun ló gba hadith náà wá fún wa ó ní ẹni tó lóore jù lọ́dọ̀ ọlọ́run nínú yín iṣẹ́ tó rówó kó yọ o kìí ṣe tó rí lé kọ́ o kódà kìí ṣe tó ní diplom tó ga diplom tó ga tí yẹn fi ń jẹ́ ní oore jù lọ́dọ̀ ọlọ́run òun ni kó ló ẹ kọ́ alukur'an kó tún máa wá kọ́ àwọn ẹlòmíín pé káwọn náà lè máa kà wọ́lá iṣẹ́ tó lóore ni iṣẹ́ tó lóore ni tó o bá tiẹ̀ wá lè kọ́ kó máa kà wọ́n gbìyànjú kó kọ́ kó mọ́ fún rẹ̀ nítorí pé ọ̀rọ̀ mi wá láti ọ̀dọ̀ Ibn Abbas ọlọ́run kó bá yọ́nú sí bàbá àtọmọ tánàbí sallallahu alayhi wa sallam ti sọ fún wa pé inna alladhi laysa fi jawfihi shay'un min al-Qur'an kalbaiti al-kharib gbogbo mùsùlùmí tá a bá bá nǹkan kan lára ẹ̀ nínú al-Qur'an tí o kọ́ nǹkan kan kó mọ̀ ká fún rẹ̀ tí o bá tẹ̀lé kọ́ ẹlòmíì àpèjúwe rẹ̀ dàbí ilé ahoro ilé tó dahoro tí o rẹ̀ nìkan gbé yájá gbé bọ́dì wa ń ni kò sáǹfààní lára ẹ̀ ọlọ́run mọ́ ṣe wá bẹ́ẹ̀ ẹtúgbọ́ Anas bin Malik òun náà tún gba ọ̀rọ̀ wá fún wa látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní inna lillahi ahlina minan nas àwọn jama kan bẹ a mọ̀ pé wọ́n ní ara alẹ́ ọlọ́run Ànábì gangan ní sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọ̀nà wo lẹ́bí kò lára àmọ́ pé àwọn èèyàn kan gbé àwọn eléyìí tèmi ni wọ́n àwọn ará alẹ́ mi ni wọ́n nínú àwọn èèyàn ni o faqila man ahlullahi fihim wọ́n wá ń bi ànábì sallallahu alayhi wa sallam pé àwọn wo lára lé ọlọ́wọ́n bá tí wọ́n fẹ́ máa gbé pọ̀lú ẹ̀ gbogbo gbà ó ní ahlul qur'an hum ahlullahi wa khassatuh àwọn alálù qur'an àwọn ni ara ọlọ́run ọba àwọn bẹ nínú àwọn ará ilé ọlọ́run kí ló fẹ́ fà ní òní jọ lójú ní kò ní wù ní òní sáré sí àlébù lélẹ̀ yìí mùsùlùmí kóhun náà gbìyànjú kó máa bẹ nínú àwọn alálùkùrán halkọta wàyí tí ó sì mọ́ ní tẹ̀síwájú nínú agbára ọlọ́run èèyàn níbi ìjókó tá a jọ ń wora wa yìí òun náà ní ìjókó àti kọ́ báwo la ṣe fẹ́ mọ ka alukur'an a ti mọ alukur'an ọlá tí ń bẹ fún ìpàtàkì tí ń bẹ fún kíkọ́ ẹ̀ ó yẹ ká mọ kí ni àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún ẹni tó bá fẹ́ ka alukur'an àkọ́kọ́ tí yẹn bá fẹ́ ka alukura'an ihun tó yẹ ká dì mọ́wọ́ ń bẹ̀ náà ni wípé ká ka alukura'an lórí ahọ́n tí wọ́n sọ ọ́ kalẹ̀ fún anábì muhammad sallallahu alaihi wasallam لقد شرع الله سبحانه وتعالى لقراءة القرآن صفة معينة الله وبارك له ó ṣàdáyanrí bá a ṣe ka Qur'an ó ṣe lófin ìṣọwọ́ sí pé gbólóhùn rẹ̀ ìṣọwọ́ sí gbéjáde rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ kọ́ ká mọ̀ ká sì tẹ̀lé bó ṣe gbé fádánbì pápá nìyẹn sallallahu alayhi wasallam. sallam ó pa ànábì láṣẹ ó ní wa rattilil Qur'ana tartila ka Quran leto mọ gbé jáde lọ́kọ̀ọ̀kan mọ tó létò kẹ́ni tí ń gbọ́ ìwọ fún rẹ tó ń gbọ́ kó mọ mọ kí ló ń sọ ẹni tí ń gbọ́ náà nítòsí ẹni àbí lọ́nà jíjìn kó mọ gbọ́ nǹkan tó ń pè lọ́kọ̀ọ̀kan eléyìí ni kíkà al-Quran má sọ dorin àwọn akọrin má sọ dẹjọ́ kó máa wíwíkúwí kó máa wí kó lóhun ka sì má sọ di ọ̀rọ̀ fàájì tó mọ̀ wá ṣe bó bá ṣe fẹ́ níbi kíkà rẹ̀ ìfarabalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìmọ̀ ronú sí ohun tí ọ̀rọ̀ yìí ń sọ ó jẹ́ àwọn ìpele kan tó ní agbára nínú Kùránì kíkà. wà á mú un tẹ́lẹ̀ dàbí àhlẹ̀ ṣòro alukur'an gbólóhùn tí ọlọ́run ọba sọ tó ní wa rattilil qur'ana tartila ká alukur'an kó tó létòlétò kó má gbé jáde lórí bọ́lọ̀wọ̀n bá ṣe gbé kalẹ̀ ni bàtàwọn àfáàfẹ́ tú bọ́lọ̀wọ̀n tartila wọ́n níbi tuma ninatin wa tadabbur pẹ̀lú ìfàyàbalẹ̀ àti ìròrí ní pé kìkàn yí ṣe gbólóhùn tí yàn ń pè lásán ọ̀rọ̀ ma ní ní ọ̀rọ̀ tó ṣe ń gbé gbogbo àkíkò tí èèyàn bá lọ̀dí rẹ̀ láàyè nìyàn bá ọ̀rọ̀ ní kìí ṣòkú ọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ mọ́ fi ahọ́n fi ṣiṣẹ́ lórí kòránì tí yàn ń kà kìí ṣe ń gbé ká wá di ẹnu pọ̀ ká má ṣe mú mmm, ó ka kòránì ahọ́n yẹn gbọ́dọ̀ mọ́ yí àsìkò tó bá yẹ kí ẹnu kó ṣí àsìkò tó bá yẹ kí ẹnu kó papọ̀ àsìkò tó bá yẹ kó gbóhùn sókè àsìkò tó bá yẹ kó fẹ́ ohùn àsìkò tó bá yẹ kó fa ohùn àsìkò tó bá yẹ kó ránmú àsìkò tó bá yẹ kó dí ètè pọ̀ àsìkò tó bá yẹ kó gbé pamọ́ gbogbo eléyìí nǹkan tá a máa ń kọ́ ni tá a máa fi ń ka alukur'an pàtàkì jùlọ àwọn aráàfí kọ̀ọ̀kan tẹ́ ń pè yìí ó níbi títí ń jáde tọ́mọ mùsùlùmí gbọ́dọ̀ kọ́ kó mọ̀ tí ó fi ka al-Qur'an tí ó fi ní mọ̀ pèpèkúpè ibi tí zal bá wà tó bá lọ gbé zayi síbẹ̀ ó mọ̀ yí gbólóhùn ọlọ́run ó mọ̀ yí kó lè rí bó ṣe wà ọlọ́run ní wa Qur'anan فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا Kùránì tó ṣe ń gbé àkó papọ̀ ká gbé wábẹ́ ọ̀kọ̀ọ̀kan la ní kó mọ́ gbà á à ń yọ àwọn ààyè kọ̀ọ̀kan ní kéjì Jibril gbélé ìlọ̀fún nǹkan kọ̀kọ́ litakọ̀rọ̀ ahu ala kó lè fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi kà fáwọn èèyàn kó lè fi ètò fi kà fáwọn èèyàn èèyàn ni ó jẹ́ kí wọ́n gbọ́yé èèyàn ni ó jẹ́ kí àti sọ sọpọlọ àti rímú dání ni ó jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn a lè rí eléyìí báyìí ṣe nínú Kùránì kíkà àyàfi kó já sí pé a kà á pọ̀lú tajwid tajwid tàbí fi ka Kùránì ni ó jókòó ní ohun tá à ń sọ yìí yóò fi jẹ́ ṣíṣe eléyìí fa sábàbí àwọn sọ̀hábà radiyallahu anhum wọ́n mójútó kíkọ́ alkùránì pẹ̀lú kíkà rẹ̀ látẹnu ànábì muhammad sallallahu alayhi wa sallam anas radiyallahu anhu wọ́n bí njọ́ kan gbé wà ṣàlàyé fún wa báwo lànà mọ́ ń ka kùránì gbé ìgbà tí ó dáhùn ó ní kanat qira'atuhu maddan wọ́n ní kíkà Kùránì ànábì kíkà kan ní tó yẹ pé ó ní fífà dáadáa nínú lẹ́yìn náà ó wá ka bismillahir ó fa bismillahi náà ó fa rahman ó fa rahim ní fífà tó tọ́ sí yíṣe yìí táwọn afẹ́kà bismillahir rahmanir láà bẹ́ẹ̀ kọ́ بسم الله الرحمن الرحيم kódà gan anábì sallallahu alaihi wasallam òun náà fún rẹ̀ ó kàn mọ́ lé àyè yìí níbi gbé káka Qur'an ní bí wọ́n ṣe kọ́hun bí wọ́n ṣe gbé kalẹ̀ fóhun ahán tó fi gbà látẹnu Jibril alaihi salam lòun náà fi dá fáwọn sahaba ridwanullahi alaihim kódà gan nínú àwọn ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tí Abdullahi ibn Mas'ud nínú àwọn ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tí anabi sallallahu alaihi wasallam tó sọ kalẹ̀ fún wa nígbà tó gbọ́ tí Abdullahi ọmọ Mas'ud ti ń ka al-Qur'an nínú oorun Ànábì sallallahu alaihi wasallam ó wá rí pé èyí bí mo ṣe kọ́ wọn gẹ́lẹ́ ní gbé kalẹ̀ النبي صلى الله عليه وسلم واني من سره ان يقرا القران غضا كما انزل ان تباو انتو تو في كو القران نبي وش سو كالي فليقراه على قراءه ابن ام عبد نجيكو لو كاني كي كاتي ابن ام عبد كا تاني ابن ام عبد عبد الله ام مسعود رضي الله عنه ìtumọ̀ ẹni pé kó lọ́dọ̀ rẹ̀ kó lọ kà á ibẹ̀ yẹn ló fi ń hàn wá wípé àṣẹ Qur'an àṣẹ a ń kọ ni mo ti màjìtú mo lè dáka fúnra mi èsẹ́ ló wà àṣẹ o gbọ́dọ̀ tí ó kọ ẹ ní anábì sallallahu alaihi wasallam ṣe bí òun náà láàfà ṣe bí Jibril ni kódà nínú ẹgbà wá ni wípé tó bá dínú Ramadan Jibril a máa wá a máa wá jókòó ti anábì sallallahu alaihi wasallam tí ó máa bá ka Qur'an ọlọ́run sọ fún onílá tuharrik lisanaka lita'jala bihi má kanjú àti má fẹ́ gbé ahọ́n fi sọ́n pé ìwọ náà fẹ́ ka Qur'an nígbàtà ti ṣípayá pé kó mọ̀ yí ẹ inna alayna jam'ahu wa Qur'ana ọlọ́run ní àwa tá a ránṣẹ́ sí ẹ ó kọ́kọ́ di ọwọ́ tiwa ń gbé ká fún ẹ ká sì kọ́ ẹ ní kíkà ẹ fa idha qara'nahu nígbàtà bá ka fattabi' Qur'ana kí wọn náà máa tẹ̀lé ohun tá a kà kó máa tún kà àwa tí ọlọ́run ọba ń sọ yẹn ọlọ́run fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ ààrẹ lẹ́ni tí ń sọ pé òun rán jibril sí muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kápá pé kó máa pe ànábì wá sánmà kó máa kọ kó máa padà wá kà ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ a nínú ìtàn pé ó pe ànábì sallallahu alayhi wa sallam sọ́dọ̀ tó fi gbé ìrun fún ṣùgbọ́n gbogbo ohun tọ́lọ́wọ́n bá ń ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ń padà fi ń kọ́ àwọn àlèwọ́mọ̀ ànábì lẹ́kọ̀ọ́ lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam alukur'ani kíkà ó ní ẹ̀kọ́ nú gan tó ṣe wípé èèyàn ò gbọ́dọ̀ kágara àti kọ èèyàn ò gbọ́dọ̀ rí pé òun ti pọ̀ jù láti kọ èèyàn ò gbọ́dọ̀ rí pé ààyè ò sí fóun èèyàn ò gbọ́dọ̀ rí pé eléyìí ò sínú pòrógámì tòun èèyàn ò gbọ́dọ̀ rí pé hmm, ìyẹn kọ́ ló kàn dandan kọ́ ẹlòmí nísìn wọ́n bá ní fọmọ sílé kí ó kó kọ́ yóò ní sẹ́bùdòwe ní kọ́ kí ló fẹ́ fi ṣe kí èèyàn mọ̀ rí pé kọ́ mọ́lọ̀ kọ́ Al-Kùránì nílé kéwú kò ní fi ríṣẹ́ kí ló fẹ́ fi ṣe ẹ̀ ń gbé ó ṣàbùkù tó lágbára àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún abáfẹ́ ka al-Qur'an adabu tilawati al-Qur'an al-Karim wastima'ihi nígbé afẹ́ ka Qur'an a sì fẹ́ gbọ́ Qur'an ẹ jẹ́ ká kọ́ lọ bí àwọn ẹ̀kọ́ tí àwọn onímọ̀ tí wọ́n kọ́ wa tí yẹn gbọ́dọ̀ lò a ti sọ pé alukur'ani ọ̀rọ̀ ọlọ́run ni tí ò lákẹgbẹ́ ó yẹ kí a gbé sí àyè pé nǹkan ńlá ni káwa náà ṣe ní nǹkan ńlá ká kọ́ àwọn ọmọ pé ẹ pé kur'ani ní nǹkan ńlá nínú àwọn ẹ̀kọ́ wọ́n ní ó da púpọ̀ nígbé tí yẹn bá fi ka kur'ani kó kọjú ó da púpọ̀ kódà gan kí wọ́n tó lọ́dọ̀ alukur'ani kó lọ ẹrọ orin kó tún ẹnu ṣe nítorí pé kéèyàn máa rorin anabi sallallahu alayhi wa sallam ó ní ìmọ̀ rorin yóò máa jẹ́ kí ẹnu kó máa mọ́ yóò sì máa jẹ́ kí ọlọ́run kó máa yọ́nú sí ẹ̀dá kéèyàn gbìyànjú kó jìnà sí ẹ̀gbin ẹ̀gbin ìtọ̀ ẹ̀gbin ìgbọ̀nsẹ̀ kó ṣe mọ́tótó kó ń bẹ̀ dáadáa kéèyàn gbìyànjú kó wà nú ara ẹ̀ náà kó mọ́ tí wọ́n bá fẹ́ ka alukoran kí wọ́n ka ní kíka ìpáyà àti kíka ìrònú sí ìrorí sí ìfọkàntẹ̀lé kí wọ́n jẹ́ kí ọkàn rẹ̀ kó mọ wà nídìí ohun tí ń kà kó mọ jẹ́ ń gbé ọmọ kakọ̀ wá ní báyìí ó kódà gan bí yẹn bá ń bá kùránì lọ tí yẹn bá dé àwọn àyè tí ọlọ́run bá ti ṣèlérí ìyà àbí ó ṣàdéhùn kẹ́ tó bá pààyàn lẹ́kún ó da pípọ̀ bẹ́kún náà bá tiẹ̀ wá kíyàn tiẹ̀ bí yẹn bá pe ẹkún nídìí kùránì kíkà kò séèwọ̀ fún nínú àwọn ihun tó jẹ́ bí ẹ̀kọ́ téèyàn lè lò nígbà tó bá fẹ́ ka Quran kíyàn jẹ́ kí ohun rẹ̀ kó dùn kíyàn tún ohun ṣe fi ka Quran àsọ ń gbé kó lú ẹni rẹ̀ lára kó fi mọ wá ohun tí ò lè lò irọ́ ọlọ́run dá pọ̀lú ohun tó ṣe déédé ẹ̀ kíyàn tiẹ̀ gbé dúndún ohun ni kíyàn gbé jáde fi ka Quran gbogbo àwọn nǹkan tí ó máa jẹ́ kí ọkàn èèyàn kó má sí níbi tí ń kà á kó ń tọ̀hún kó gbìyànjú kó ṣe kíni kó gbé sẹ́gbẹ́ kan kó jìnà sí ọlọ́run bá ní kitabun anzalnahu ilayk mubarak alukura'ani tírà kan tó ṣe wípé a sọ̀kalẹ̀ fún ẹ tírà tó kún fún albarka bó bá ti dìrọ̀ ọmọ wọ́n náà ti di ẹni albarka al àmọ́ kìí ṣe pé kó kàn wà bẹ́ẹ̀ lásán liyadabbaru ayatihi kí wọ́n lè mọ fọkàn tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí ń bẹnú àwọn àyà kọ̀ọ̀kan kàn ronú pọ̀ ẹ̀ waliyatadhakkara ulul albab gbogbo nílàákà yóò lè mọ rántí ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ tó bá wà ń tò sí tó ti ń ka alukoran ẹ̀kọ́ tí wọ́n náà ó lò náà ni pé kó pa lọ́lọ́ kó sì máa fetí fi gbọ́ kó máa fọkàn tẹ̀lé nítorí Ọlọ́run bá ní wa idha quri'a al-Qur'anu fastami'u lahu tí wọ́n bá ń ka al-Qur'an dẹ̀tí inú sí kó fi mọ́ gbọ́ wa ansitu kẹsì pa lọ́lọ́ la'allakum turhamun kí àti ẹ̀yin tí ẹ̀ ń ka àtẹ̀yin tẹ̀ ń gbọ́ kí gbogbo yín ló dẹ́ni ìkẹ́ àwọn díẹ̀ ní nínú àwọn ẹ̀kọ́ tí èèyàn gbọ́dọ̀ rí dìmọ́wọ́ nígbàtí èèyàn bá fẹ́ ka al jama gẹ́gẹ́ bá ṣe ń babọ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí báwo la ka al-Qur'an táàkà tí ó yanjú òun ni àwà yìí nínú àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ dè mọ́wọ́ tí èèyàn ó mọ̀ nípa Qur'an òun náà ni àwọn ìpele ta fi ń ka Qur'an àwọn ìpele tá ń gbà fi ka alukur'an àwọn ìpele náà wá jẹ́ mẹ́ta lọ́dọ̀ àwọn onímímọ̀ a pè kan ní atartil a ń pè kan ní atadawir wọ́n pè kẹta ní alhadr ọ̀kọ̀ọ̀kan ló wá ní àlàyé nú táàmà mú wa fúnra wa tó ṣe wípé tó bá jókòó dáadáa lára ẹni tó fẹ́ ka Qur'an Qur'an yẹ yóò yóò jókòó dáadáa yóò sì padà gba ẹ̀san pípọ̀ lórí ohun tí ń kà tí o bá ti jókòó ó padà dín pé ìkàkùkà ló ń tọ̀ wọ́n mọ̀ kà tó bá sì ti ń gbé ó bá ti ń ka ìkàkùkà ó fẹ́ mọ sọ̀rọ̀ Ọlọ́run ní sísọ tí ò dáa nìyẹn amma tartil fahuwa qira'atul qur'anil karim bi tuqdadin wa tuma'nina مع تدبر المعاني ṣẹ́rí tertil ìpele àkọ́kọ́ ni wọ́n lóhun náà ní kíyàn máa ka Kùránì pọ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ mímọ̀ lọ ní ẹsẹ̀ kọ̀kan ní kíkà tó ṣe wípé àtẹni tí ń ka àtẹni tí ń gbọ́ yóò máa mú ìyàmọ̀ òun pé ẹwù bọ́lọ̀ ń ṣe gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ ẹwù tọ́lọ̀ ń sọ́sẹ̀ ẹwù bọ́rọ̀ náà ṣe dùn gbọ́ ẹwù bọ́rọ̀ náà ṣe ń fàyàn mára téyìn ó sì mọ́ ṣọ́ àwọn ìdájọ́ táǹpẹ̀ ní ìdájọ́ tajwid ìyẹn ìdájọ́ bá ṣe ń tún nǹkan kíkà ṣe tí Kùránì fi ń jókòó dáadáa wọ́n á ní ìpele yìí ló fi ń dáa jù nínú àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta tí a fi ń ka alukur'an nítorí pé àṣẹ látọ̀dọ̀ ọlọ́run pàpà ni tó sọ pé warattil al-Qur'ana tartila ka Qur'an létòlétò ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìpele lẹ́kejì òun náà ni at-tadwir fa huwa qira'atul Qur'anil karim bi halatin mutawassita bayna al-itmi'nani was-sur'ah wọ́n lóhun ni ká máa ka alukur'an lórí ìṣesí kan tó ṣe wípé ń bẹ láàrin ká lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ká yára ìtumọ̀ ni pé kò fẹ́ fà jù kò sì fẹ́ yára jù ó fẹ́ wà níwọ̀ntúnwọ̀nsì pọ̀lú bẹ́ẹ̀ náà àwọn ìdájọ́ tó jẹ́ ìdájọ́ tajwid tí kùránì tí nǹkan kíkà fi ń da èyàn ó mọ̀ ṣọ èyàn sì mọ̀ pé ìpele yẹn ló tẹ̀lé àkọ́kọ́ òun náà da àmọ́ kò lọ́lá tó tàkọ́kọ́ ìpele ẹlẹ́kẹta òun ni alhadru fahuwa qira'atul qur'an al-karim bi sur'a ma'a al-muhafazati ala ahkam at-tajwid òun ni kéèyàn máa wá yára fi ka qur'an àmọ́ ìyára náà ní kọ̀ fún èèyàn láti lè máa ṣọ́ àwọn ìdájọ́ tajwid tí ń bẹ nínú ohun téèyàn fẹ́ kà wàhádìí hilmarotib kò ló hajjá ìzà ṣẹ́rá àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta ta sọ yìí kò sí ìtí ò dá nínú rẹ̀ o kò sí ìta lò nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ò dá ẹ bá wa ká lọ lápèjúwe afẹ́ka sóràtò fatiha pọ̀lú ìpele àkọ́kọ́ ta mọ̀ sí at-tartil wọ́n ní ká lọ ní ẹ̀ na ẹ̀ eh létòlétò a bá fẹ́ lo tertil mẹ́ a ṣe a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim الحمد لله رب العالمين الرحمن الرحيم نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين amin ìyẹn ìpele tertil nìyẹn tá bá lọ ìpele tadwir òun jẹ́ ìpele kan tá máa ń sábà ìpele tertil ọ̀pọ̀lọpọ̀ ọgbà òun la máa ń lò fi kọ́yàn ní al-Qur'an nítorí pé bẹ́ẹ̀ náà ló lè máa kà á lẹ́ni tó fẹ́ kọ́ lòun náà ó fi lè rí ẹ tẹ́tí gbọ́ dáadáa ní ó fi rí ohun tó ń pè ní ó rí mú ní ó máa kà á tẹ̀lé ẹlẹ́yìn. tá lọ bí ìpele tẹ̀dúwìr a lòun èyí tó pọ̀jù a mọ́ lò nínú òórùn nítorí pé ta bá lo tertil bá ṣe lò ta sì fẹ́ tẹ̀lé ìwọ̀nba àyà tí súnnà kọ́ wa ní pé ká máa lò nínú òrùn alfajari lápèjúwe nínú òrùn ìṣáì lápèjúwe ó lè padà máa fẹ́ mú pípẹ́ wá tí ó mọ̀ kó súsú báwọn èèyàn tí ó mọ̀ kó ìnira bá ẹni tó wá bẹ nírìn àjò àbẹ́ni tí ara ẹ̀ bá fàdí ẹ̀ tẹ̀dùwírì yẹn òun ni máa ń sábà pọ̀ òun ni pé àwọn bí fífà yẹn àwọn bí tá fà nínú tẹ̀rẹ̀tìlì yẹn fífà náà ò ní tó ti tẹ̀rẹ̀tìlì mọ́ nígbà bá fẹ́ kà nínú tẹ̀dúwìrì ẹ bá wa ká lọ. أعوذ بالله من الشيطان الرجيم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 méjì tà kọ́kọ́ lọ àmọ́ pọ̀lú bẹ́ẹ̀ náà gbogbo ohun tó ń pè lọ́kọ̀ọ̀kan lẹ́mọ̀ gbọ́ àwọn bì kan wà tí ò ṣe dá kọjá àwọn fífà kan wà kò gbọ́dọ̀ mọ̀ pé àwọn fífà kan wà amọ́gekúrú gan. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim.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 àfi bẹ́ẹ̀ fi fa rẹpẹtẹ kan tá a bá yọ àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yẹn tá a mú àpèjúwe ra alhamdulilayi wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi wa gbogbo àwọn kíkà yẹn kì í ṣe kíkà tó wọlé mùsùlùmí sì gbọ́dọ̀ ṣọ́ra ń bẹ̀ ǹjẹ́ tèmi náà bá yín sọ̀rọ̀ gbogbo ètò tá ń ṣe bọ̀ látàárọ̀ yìí kì máa sọ ma ní ṣẹ́yí tó bá fẹ́ ka Quran kẹmọ ka tẹ̀kítì tẹ́bà nínú ǹjẹ́ ti bá sọ bẹ́ẹ̀ ni mo sọ pé kí a ní ṣe bàbá ìbá yìí tí ò lè fabalẹ̀ sọ ohun tí ń sọ ká gbọ́ dáadáa àwa ara wa tá ń bára wa sọ̀rọ̀ ni ẹ̀wò káwa sọ pé ọ̀rọ̀ Ọlọ́run la fẹ́ sọ làwa ń sọ lérí ìṣe síbẹ̀ ṣe mọ̀ pé ó ṣàbùkù à ń ṣàrin fi sọ́lọ́run ọlọ́run kó dákun kó jọ kó jẹ́ kí a jọ ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run kó wá nù wá ní ìmọ̀ alukur'an kíkà àtàgbọ́yé àti ìdájọ́ tí ń bẹ nínú rẹ̀ wàhálà ọlọ́run iléeṣẹ́ tàwa yìí tí a ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ kíkà alukur'an òun náà ní iléeṣẹ́ Sunna TV ọlọ́run dákun má bà iléeṣẹ́ náà jẹ́ gbogbo àwọn alágbàtẹrù iléeṣẹ́ náà ọlọ́run dákun má má má jáwọ́ kẹrẹ̀ lára wọn bá wa dúró tì wọ́n jẹ́ kí wọ́n ní ìlọsíwájú gbogbo àpapọ̀ gbogbo àwọn ọmọ bàbá wa alhaji sefu saka àríkọ́ṣe ọlọ́run dákun bá wa dúró tì wọ́n bá wa kún wọn bá wa ṣe gbólóhùn wọn lọ́kàn má jẹ́ kí èdè àìyedè kó ṣẹlẹ̀ láàrin wọn bàbá náà ọlọ́run jẹ́ kí alikiyama kó da fún wọn ẹ̀yin wọn tí ń bàjẹ́ táwọn ọmọ wọn fi wá ń ṣe tọ́lọ́hùn yìí báyìí má jẹ́ kẹ́yìn náà ẹ̀yin wọn tí ń da tí àwọn ọmọ fi wá ń ṣe tọlọ́hún yìí báyìí má jẹ́ kí ẹ̀yìn náà kó bàjẹ́ láyéláyé má jẹ́ kí ẹ̀yìn náà kó bàjẹ́ láyéláyé má jẹ́ kí ẹ̀yìn náà kó bàjẹ́ láyéláyé gbogbo eléyìí náà tá à ń ṣe jẹ́ kí ládàá tiwọn náà kó pọ̀ nínú rẹ̀ àwa mùsùlùmí tá a fi máa pàdé ní ìjókòó mi a máa sọ fúnra wa pé ká máa bẹ láyọ̀ àti ní àlàáfíà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير